Fílípì orí kejì. Nítorí náà, bí ẹ bá ní ìwúrí kankan nínú Kristi, bí ìfẹ́ rẹ̀ bá fún yín ní ìtùnú, bí ẹ bá ní ìrẹ́pọ̀ nínú ẹ̀mí, bí ẹ bá ní ojú àánú, ẹ mú kí ayọ̀ mi kún nípa pé kí ọkàn yín ṣe ọ̀kan, kí ẹ fẹ́ nǹkan kan náà, kí ẹ inú kan, kí èrò yín sì papọ̀ ẹ má ṣe ohunkóhun pẹ̀lú ẹ̀mí àṣehàn tàbí láti gba ìyìn ènìyàn ṣùgbọ́n pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀ ẹ máa fi ẹnìkejì yín síwájú ara yín ẹ má máa mójútó nǹkan ti ara yín nìkan ṣùgbọ́n ẹ máa mójútó nǹkan àwọn ẹlòmíràn náà ẹ máa ní èrò yìí nínú ara yín irú èyí tí ó wà nínú Kristi Jésù ẹni tí ó wá ní àwòrán Ọlọ́run síbẹ̀ kò ka ipò jíjẹ́ ọ̀kan pẹ̀lú ọlọ́run sí ohun tí ìbá gbé lójú ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀ ó gbé àwòrán ẹrú wọ̀ ó wá farahàn ní àwọ̀ ènìyàn ó rẹ ara rẹ̀ sílẹ̀ ó gbọ́ràn sí ọlọ́run lẹ́nu títí dé ojú ikú àní ikú lórí àgbélébù nítorí náà ni ọlọ́run ṣe gbé e ga ju ẹnikẹ́ni lọ ó sì fún un ní orúkọ tí ó ga ju gbogbo orúkọ yòókù lọ pé ní orúkọ Jésù ni gbogbo ẹ̀dá yóò máa wólẹ̀ lọ́run àti láyé àti nísàlẹ̀ ilẹ̀ gbogbo ẹ̀dá yóò sì máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa fún ògo Ọlọ́run Baba. nítorí náà ẹ̀yin àyànfẹ́ mi gẹ́gẹ́ bí ẹ ti ń gbọ́ràn nígbà gbogbo tí kìí ṣe nígbà tí mo bá wà lọ́dọ̀ yín nìkan ṣùgbọ́n pàápàá jùlọ ní àkókò yìí tí n kò sí lọ́dọ̀ yín ẹ máa ṣe iṣẹ́ ìgbàlá yín pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì nítorí pé Ọlọ́run ní ń fún yín ní agbára láti fẹ́ ṣe ìfẹ́ rẹ̀ àti láti lè ṣe ohun tí ó wù ú ẹ máa ṣe ohun gbogbo láìsí ìkùnsínú tàbí ìyàn jíjà kí ẹ lè jẹ́ ọmọ Ọlọ́run tí kò lẹ́bi tí kò sì ní àléébù ọmọ ọlọ́run tí ó pé láàrin àwọn ìran tí ọ̀nà wọn wọ́ tí ìwà wọn sì ti bàjẹ́ láàrin irú àwọn ènìyàn wọ̀nyí ni ẹ̀ ń tàn bí ìmọ́lẹ̀ nínú ayé tí ẹ sì ń polongo ọ̀rọ̀ ìyè èyí ni yóò jẹ́ ìṣògo fún mi ní ọjọ́ tí Kristi bá dé nítorí yóò hàn pé eré ìje tí mò ń sá kì í ṣe lásán àti pé àápọn tí mò ń ṣe kò já sí òfo ṣùgbọ́n bí a bá fi mí ṣe ohun ìrúbọ àti ohun èlò nínú ìsìn nítorí ìgbàgbọ́ yín ó dùn mọ́ mi n ó sì máa yọ̀ pẹ̀lú gbogbo yín nítorí náà kí inú yín kí ó máa dùn kí ẹ sì máa bá mi yọ̀ lágbára olúwa mò ń gbèrò àti rán Tímótì sí yín láìpẹ́ kí n lè ní ìwúrí nígbà tí mo bá gbúròó yín n kò ní ẹlòmíràn tí ó dàbí rẹ̀ tí ọkàn wá rí bákan náà tí ó sì tún ń fi tìfẹ́tìfẹ́ ṣe àwọn nǹkan tí ó bá jẹ mọ́ tìyín nítorí nǹkan ti ara wọn ni gbogbo àwọn yòókù ń wá wọn kò wá nǹkan ti Jésù Kristi ṣùgbọ́n ẹ mọ̀ bí Timothy ti wúlò tó nítorí bí ọmọ ti ṣe pẹ̀lú bàbá rẹ̀ ni ó ń ṣe iṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú mi nínú iṣẹ́ ìyìn rere nítorí náà ó ni mo lérò pé n ó rán nígbà tí mo bá mọ̀ bí ọ̀rọ̀ mi yóò ti já sí ṣùgbọ́n mo ní ìgbẹ́kẹ̀lé nínú olúwa pé èmi fúnra mi yóò wà á láìpẹ́ mo kà á sí pé ó di dandan pé kí n rán epafroditu padà sí yín ó jẹ́ arákùnrin mi alábàáṣiṣẹ́ pẹ̀lú mi àti ọmọ ogun pẹ̀lú mi ó tún jẹ́ òjíṣẹ́ àti aṣojú yín tí ó mójútó àìní mi nítorí ọkàn gbogbo yín fà á ọkàn rẹ̀ kò sì balẹ̀ nítorí gbígbọ́ tí ẹ ti gbọ́ pé ó ṣàìsàn òtítọ́ ni ó ṣàìsàn ó tilẹ̀ fẹ́rẹ̀ kú ṣùgbọ́n ọlọ́run ṣàánú rẹ̀ kì í sì ṣe òun nìkan ni ọlọ́run ṣàánú èmi náà kí n má bàa ní ìbànújẹ́ kún ìbànújẹ́ nítorí náà ní wéréwéré yìí ni mo ń ràn án bọ̀ kí ẹ lè tún rí i kí inú yín lè dùn kí ọkàn tèmi náà sì lè balẹ̀ kí ẹ gbà á tọwọ́ tẹsẹ̀ nínú olúwa kí ẹ máa bu ọlá fún irú àwọn bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́rẹ̀ kú nítorí iṣẹ́ Kristi ó fi ẹ̀mí rẹ̀ wéwu kí ó lè rọ́pò yín nínú ohun tí ó kù tí ó yẹ kí ẹ ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ fún mi.